له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀rin ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbà Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákin àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀mọ́ bá wa ká lọ الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من صن بسنته إلى يوم الدين أما بعد فيا إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ eléyìí a dá fún ọlọ́run ọba. Tàálẹ́ ṣayábẹ̀ lè jú dì wálé ìzí wálé bá kọ́. Fàmá làkà àndádún wà má làkà Ọba tí a dúpẹ́ fún. Yábẹ̀ lè jú dì ó náà ni ọba tí ó kẹwa pẹ̀lú àwọn oríṣiríṣi tó fi tàbá lọ́rẹ̀. Ààlẹ̀ ìtayá bẹ́lì jùlọ̀dí wálé ọ̀ẹ́sìn wálé bàkọ́. tó appreciate ẹ̀ ni kò fi wá mọ̀nà báyìí. Ìfiwámọ̀nà tó fi wá mọ̀nà wà lójú ọ̀nà sísìn yìí. Ah, ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run. wálé ẹ̀sìn wà lẹ́bà kọ́. ìyẹn nìkan tún wá kọ́ tó pọ̀ nínú tọ́lọ́run fún ìní àti yín láyé ẹni tó fún lówó ẹni tó fún nímọ̀ ẹni tó fún nípò ẹni tó fún lóríṣiríṣi àwọn nǹkan aláṣẹ àtúntẹ̀ wá fún wa kọ́. wàhálà làkà ń dádùn wàhálà làkà ń ṣe hàn. ọlọ́run á mọ̀ kó wọ́n ló ṣe nǹkan yìí fún wa o. wàhálà làkà ń dádùn wàhálà tún dàbí rẹ̀ ọlọ́run ọba níbi ká ṣe gbogbo tá ń kàkà dẹ̀. kọ̀dímù ni àfihàn máa lọ́hùpá tó mọ́ bí dáadáa. ìwọ lọba tó nípìnlẹ̀ tó lópin ìwọ náà lọba tó yẹ kó wọ ni wàá kẹ́yìn gbogbo nǹkan. àfihàn. nígbà tí o bá sí nǹkan mi ìmọ̀láyé ìwọ nìkan náà lọba tó máa kù tó ń jẹ́ ọlọ́run ọba lórí gbogbo ayé àtọ̀run. àwọn kan ti wá wọn ti lọ àwa náà la wà ń bẹ̀ lọ́wọ́ àwọn kan tó ń bọ̀ lọ́la ẹni tí gbogbo wa ń débá náà ni wọ́n ọlọ́run ẹni táwọn tó ń bọ̀ náà tó ń bọ̀ wá débá náà ni wọ́n ọlọ́run wọ́n ní kan lọ́lọ́run. ọ̀la múntàhà àtẹ̀fúnà túhú ayẹ̀bẹ̀ kan o. ọ́fíìsì táwọn kan fẹ́ para wọn torí ẹ̀ yàbí tí wọ́n ti sanwó ẹ̀ ní àwọn kan torí ẹ̀ àwọn kan ti lóbẹ̀ lánàá kó tó kàwọn ilé. ọ̀la múntàhà àtẹ̀fúnà túhú ayẹ̀bẹ̀ kan o dafnatuhu ayabqa bòrò. àní tẹ́lẹ̀ mi bá tẹ̀ tún ṣàárì àwọn èèyàn kan máa ronú kókó tiẹ̀ kú tó bá ti kú àwọn náà máa tó kú síbẹ̀ Allahu akbar ilé ayé ilé asán. dafnatuhu ayabqa bòrò. kábíyèsí rẹ̀ ọlọ́run ọba o. wala qabilahu kọ̀bílẹ̀hù hayó wọlé hayó bá àdáhù. Kọ̀dà tún sẹ́nì kan ilé tó máa bẹ lẹ́yìn ìgbà tí gbogbo wa bá ti kú, wọ́lá nìkan náà lọ́ba tó máa kú. حي يدوم كما حياه kábíyèsí ọlọ́run ọba yìí wọn náà la fi ń kira wa lónìí a fi ń fi títún bí ọlọ́run ọba ìjọ kan rẹ̀ a fi ń rinlẹ̀ sọ́kàn oníkálukú wa kí wọn náà lè fi jẹ́ kọ́kàn ẹ̀ papọ̀ sọ́nà kan kó yé lálàsì kó yé dààmú ara rẹ̀ mọ́ lórí ohun tí ó máa tọ́njọ́ kan kó gbà fọ́lọ́hun ibi tó lè fi ní fọkànbalẹ̀ náà ni pé kó gbà fọ́lọ́hun ṣáàjókòó jẹ́ ìtọ́lọ́nba ni kò fà nínú ayé tọ́lọ́nba ni kò wẹ̀ tó rọra gbà fọ́lọ̀n kó dúpẹ́ fọ́lọ̀n lórí ẹ̀ kó wá farabalẹ̀ kó rọra máa ló lọ bẹ́ẹ̀ ìtò bá fàtọ́wọ́ ìwọ̀bá ìtì ìtò è tí ò bá tó wọ lọ́wọ́ ṣeṣe pé pé tó jẹ́ lọ́pọ̀ mẹ́wàá rẹ̀ ó ń bọ̀ wá sàn ọmọ ẹ lọ́wọ́ lọ́la ṣùgbọ́n fọwọ́ dúró lórí pé gbogbo tó bá gbàlá máa fún kí ló dé má burúkú ara ẹ jẹ má bọ̀lá ara ẹ jẹ ntọ́lọ́n bò bá fún ẹ nìkan ò lè fún ẹ adó tiẹ̀ kò sí tó fẹ́ ṣẹlẹ̀ rọ ni àwọn tó dúró tiẹ̀ yìí náà wọ́n fẹ́ jẹ́ ń jẹ̀ àwọn náà torí tara wọn ní ajá wọn ò torí ẹnìkan ṣọdẹ torí àpò ara wọn ni torí ìdí èyí gbà fọ́lọ́hun dúró sọlọ́hun sin lọ́hun má jẹ́ kí wọ́n ba ẹ̀sìn jẹ́ ẹ̀kọ́ máa ba ọ̀run ẹ jẹ́ nítorí yòròyòrò ayé tó máa tọ́njọ́ kan ah ṣé kàbílẹ̀ wà sí àwọn kan ti dààmú wọn ti lálàṣẹ ara wọn àìnítẹ̀lọ́rùn lórí ẹ̀ ń pọ̀jù inú ẹ̀ náà wọn wá lẹ́sìn mọ́ wọn látúbọ̀ sán mọ́ kó kàn wọ́n ìbátan kan bùkátà sílẹ̀ ní sáìtì tán fẹ́ fi kórúkọ wọn yẹn táìsì yẹn náà ni ẹnìkan wá ẹnìkan ẹlòmíì kú àwọn kan dẹ̀ bọ́ sí kọ̀rọ̀ wọ́n dẹ̀ kíjó mọ́lẹ̀ inú wọ́n dẹ̀ ń dùn wọ́n dẹ̀ ń celebrate ẹni kọ̀rọ̀ pé ah ó ti kú ó ti kú ah congratulations sir wọ́n ti ní congrats ara wọn pé ẹnìkan kú báwọn ló kàn kí ló dé ẹ̀ẹ́dẹ̀ ronú pé ohun tó gbẹ̀yìn ẹ̀yẹn ó máa gbẹ̀yìn ẹ̀yẹn náà jọ kan àbí ọlọ́run bá kó jọ báwa ṣe mọ̀ lọ́lọ́run tá a fi mọ̀ pé gbogbo nǹkan yìí asán lórí asán ni ọlọ́run jẹ́ kí wọ́n náà mọ̀ ọ́n Àmín. Lẹ́yìn ilé ìyàtọ̀rọ̀ àlékún ọlọ́run fún ànàbà Muhammad sallallahu alayhi wa sallam. Àbí ọlọ́run àlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà, wà ń bí ọlọ́run àlékún àgbọ́yé ẹ̀sìn kọlọ̀ kójọ kó túbọ̀ fi ṣèkẹ́ fún wa. Lónìí à ń tẹ̀síwájú níta bá ìdánilẹ́kọ̀ọ́ wáyé ìdé ní àná. Ẹ má gbàgbé pé olọba tó dá gbogbo nǹkan látòkè délẹ̀ gbogbo ohun tó dáná la fi ń mọ̀ lọ́lọ́run tó bá tiẹ̀ rírí tí wọ́n náà dẹ̀ ń gbọ́ tí wọ́n ní ọba tá ò rí tàǹrí ṣe ọwọ́ rẹ̀ àrọ́fúnà rọ́bànà bíi bíi makhlukatihi àmọ́ ọlọ́run ọba wa látara àwọn tó dá tèmi àjẹ́ náà jọ́kan lára àwọn tó dá táwọn kan míì dẹ̀wà tọ́lọ́ ń dá tó tóbi tó káàyà tí wọ́n náà bá tó rí wọn báyìí wá ṣèmọ̀ pé kábíyèsí ọlọ́run ìwọ́n náà oríṣiríṣi àwọn nǹkan pàtàkì jùlọ àsìkò ayélujára yìí wo oríṣiríṣi àwọn ẹranko mi ìwọ gáwò mi wà rú pé ha ah, sórí leléyìí ni àbírù kí leléyìí ṣékùn leléyìí náà ṣá sójú wọ́n náà rí oríṣiríṣi ẹranko mi nǹkan ṣó mọ̀ pé tó ń sìn yẹn kọ́ ló dá wọn kan yẹn. lọ́ọ̀ká náà fi yè má àlìyà tó ní lálọ́ làbà sádàtà. sábà fira wa lẹ̀ láyé pé tó ń wẹ̀ báwọn olóṣèlú ṣe ń gbà pé o ṣòṣèlú ṣe pátì tó ń wẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ò rí bẹ́ẹ̀ o àwọ̀ ní fiẹ́lẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn. subhanallahi rabbil arshi amma yasifun. àbíká jẹ́ يفعل وهم يسألون gbọ́ nínú tí wà fi mọ̀ pọ́lọ́hun lọ́lọ́hun lónìí. láyé sí alú àmà yẹnfà lọ́wọ́ mọ́mí òsì alú. ọba tá ń pè lọ́lọ́hun yìí lọ́ba tó yẹ pé láyé sí alú àmà yẹnfà lù ẹnìkan ò lè kwérì ọlọ́hun pé kí ló dé kó tó ṣe lè kó ti ṣe. láyé sí alú àmà yẹnfà lù. ẹnìkan ò lè béèrè lọ́wọ́ ọlọ́hun pé ah,

gbogbo tó ti kómì yìí ńkọ́ gbogbo tó ti dà báti yẹn ńkọ́ àwọn tí ó ti dà pápín ó ti lọ ṣùgbọ́n láwọn ọba ṣùhánà wọ́tàálà kì í tẹ̀yìn ṣọba tí yàn máa bí lẹ́jọ́. láàyò sálù ṣùgbọ́n wa ọlọ́run wàhùn yóò ààrẹ orílẹ̀-èdè wọn á bí lẹ́jọ́ gọ́ọ̀nà stéètì wọn abilẹ́jọ́ ọba àlú òun abilẹ́jọ́ baálẹ̀ arújọ́ lọ́dọ̀ ọlọ́run ìmọ̀ọ́mù arújọ́ lọ́dọ̀ ọlọ́run pàìtọ̀ náà arújọ́ lọ́dọ̀ ọlọ́run yàmánù community arújọ́ Wọ́n mú yóò sẹ́lú. Olórí ẹjẹ́ arojọ́ lọ́dọ̀ ọlọ́run. Wọ́n mú yóò sẹ́lú. Báálé ilé arojọ́ ìyàwó ló na arojọ́ lọ́dọ̀ ọlọ́run. Láyé sẹ́lú, a máa yà fàálù, àwọn mú yóò sẹ́lú. Mùsáàtù arojọ́ lọ́dọ̀ ọlọ́run. Ọmọ kí ó náà arojọ́ lọ́dọ̀ ọlọ́run, ọ̀gẹ́ ọ̀gá ó náà arojọ́ gbogbo àwọn pàtì mọ́tò tí ó bàjẹ́ tó yọ tó tún fi sí padà tó gbówó lọ́wọ́ ẹni tó ní lẹ́yìn tó tún gba wọkímáṣì wà arojọ́ lọ́dọ̀ ọlọ́run yùsàlù àmà yàfọ́ àlùwà múmú yùsàlù. ó bẹ́ẹ̀ lẹ́ni ṣe sáfíìsì mọ́tò wá lọ mú kẹ́ẹ̀gì tuntun kan wá lọ fọ́ wá gbé sílẹ̀ ó ní kẹ́ẹ̀gì tàbí ṣe sáfíìsì rẹ̀. àbúrò ló dẹ̀ lò. àmà yàfọ́ àlùwà. wàá rojọ́ lọ́lọ́lọ́. wà múmú yùsàlù. gbogbo ni ó ń bá wọn ta mọ́tò dílà yẹn ó wá ra ta ó ti gbọ̀n kàrà catalyst nìyẹn ó ti gbọ̀n yọ.

kò kọ́ àwọn mọ́sálásí kò kọ́ classroom kò fún àwọn òrukàn lówó kò fún àwọn okó lówó ìwọ bá mú ọba jà bá ti ẹ̀ òfin ra property kiri òfin ṣe investment owó government tí wọ́n fàlẹ́wọ́ náà lọ́wọ́ tọ́ni kò fi ṣe lè kò fi ṣe tọ̀hún ẹlùmí awádánú gbà a máa bá rẹ̀ orílẹ̀-èdè ìwọ ládúrún tó wà lọ́dọ̀ tí ẹ náà tọ́ fi rán ẹ sí wa ṣó fi jíṣẹ́ ṣẹ́nu ẹ wá gbàá

Ah, àwọn anábì ọlọ́run kankan lágbára àti diwa lẹ́jọ́ lálẹ́kẹ̀yà mọ̀ kó bá gbọ́ láìsí ẹ̀ bí tiwa ò lè diwa lẹ́jọ́ lọ́run má ẹ̀dá bí àti ẹ ẹni tí ìyá kan bí kò lẹ́tọ̀ àti diwa lẹ́jọ́ kódà gbọ́ yí ẹ dáadáa ọba tá à ń sọ yẹn là ní kí wọ́n náà rántí ẹ̀ lónìí kó. àmì ìtọ́kọ̀dù mi dùn nìyí àlìhàtà ọkùnrin àtòbọ̀ hánàkọ́m. هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون. ọmọ ń lé mọ́ ńgbà tí bá rí ọ̀jọ̀gbọ́n tó kàwé àbí tó níṣẹ́ ọwọ́ tó rí ẹ̀ pé àbí tó jó níṣòwò tó náà mọ iye owó tó mọ bá ṣe ń fi owó tó mọ̀ ṣe rò tó mọ bá ṣe ń rèé lè ta àǹtà ilé tí bá tún ríru wọn tí wọ́n bá tún sin tọ́lọ̀ ń dá ẹ̀nà máa ń ṣe mí. lákàyè tó fi eré ètò sáyé ṣe yìí wọ first class kí wá ń ṣe ọlọ́run Allah ló ń sìn ń tó dá ló ń sìn bóde ẹ ṣe pé tó tó fi rí ìwé kàdé lẹ́wù yìí ó yẹ kó o gbọ́n kó o mẹ́rin tó dá ẹ náà. àmì ìtàkọ̀bù mi dùn ní àlè àdá. ó máa ń jí ìmọ̀ fún ni tíyàn bá rí ẹni tó rí ẹ pé tí làákàyè rẹ̀ jiná tó wá jẹ́ pé ń tọ́lọ̀ ń dá lòun náà tó ń bá wọn sìn. Ah! ọlọ́run tún béèrè. àmì ìtọ́kọ̀dú ní ìlú ní àlèhàtà ọ̀rọ̀. àbáwọn èèyàn tó rò pé àwọn tó ń ní nǹkan mí tí wọ́n mú tí wọ́n sìn lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. ọlọ́run ní ẹ mẹ́rin wà ń tẹ́lẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run yìí. ẹ́dídẹ́ǹsì ń dàpọ̀ àwọn kan yẹn ọlọ́run ni wọ́n ẹ fi hàn wá. bóyá ká dúró mi ká Hátù borí ánàkùn. Hátù borí ánàkùn. Ó dá ń tẹ́lẹ̀ yìí sí yẹn. Ẹ̀rí wo ló sọ nǹkan ẹ di ẹni tẹ́lẹ̀ máa sìn fún yín? Hátù borí ánàkùn. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. Ẹwà jẹ máa béèrè lábẹ́ béèrè yìí kí máa fa nǹkankan náà yé yín sí. Mo nígbà pé ńgbà tí wọn náà bá bẹ̀rẹ̀ sí gbọ́ ilé yìí, ó yẹ kó o lè tají. Sórí ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ pátì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ọba kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yin lẹ mọ̀ kó ní kálukú ṣe tó bá wù rárá o híì alìkìyàmọ̀ kẹnu jù bẹ́ẹ̀ lọ o the day of resurrection ń tó máa ṣẹlẹ̀ ń bẹ́ńjọ́ náà kò kàn ṣe ń tó padà bí eré àbáwàdà o ó kọjá ọjọ́ ó rò pé ọjọ́ alìkìyàmọ̀ ó rò pé ó máa dàbí ọjọ́ táwọn kan fẹ́ play ball tó yẹ pé àwọn kan mìíràn àwọn kan lù

ọlọ́run ni ha tó borí ha nàkùn ẹ mẹ́rin wa tó fi jẹ́ pé ń tẹ̀yìn sì yẹn tó sùn. àwa ń sọ fún yín lónìí pé ọlọ́run tó sìn adẹ̀ ń fìdí rẹ̀ múlẹ̀ adẹ̀ ń fún wa ní àwọn instances lára rẹ̀ ni pé ajẹ́kẹ̀ mọ̀ wípé àwa tá à ń sọ̀rọ̀ yìí àdìwọ́nà tó ń gbọ́ wa ọlọ́run ló dá èmi àdìẹ́. ọba tí ò bá máa ń sọ pé ọ̀tá fàsókè yídó yóò rí ẹ tọ̀rún wù ẹ́ ọlọ́run yẹn là ń sọ ọlọ́run ní ẹ̀rí tí wá dà tẹ́yìn fi gbàgbé tẹ́yìn sí lọ́lọ́ ọlọ́run tí wá táwa ń sọ yẹn òun ló ń rọ òjò hátùbùrẹ́ àná hátùbùrẹ́ àná kan kí ni ọlọ́run ti

قل هاتوا برهانكم إن كنتم صادقين. torí pọ́ba tó dá wa ló ti sọ kalẹ̀ sílẹ̀ àwa náà wá gbọ́dọ̀ ìgbọ́ rẹ̀ láyé. àmà iye bí dáwùlẹ̀ kọ́lẹ́kọ̀ tó ń má yóò rìn ọlọ́run ọba ni tí ọlọ́run tó ń tó ń wa. tó yóò rìn tó jẹ́ èmi náà kí yín yín náà ń jẹ́ gbogbo yín látòkè délẹ̀ mọ́ ń pè yín. àmọ́ yẹ́bi dá wúlé ọkọ́lẹ́kọ̀ fún mayọ̀ ìdòwò. ọlọ́run bá ọlọ́run tó ń da yín láti pilẹ̀ tó ń da ìyá yín tó ń da bàbá yín ṣé òun lòun tó sìn ni. fún mayo àyìndó. tóun dẹ̀ tún níkápá àti dáyé padà sọ́dọ̀ wọn ọlọ́run tóun tún níkápá àti gbẹ̀mí lára wa. wà á máa yẹrù zókòókò mìíràn sábà ìwà àrùbí. ọlọ́run bákan náà sálẹ̀ ni tí ń pèsè fún yín ní sánmà. mìíràn sábà ìwà àrùbí. tó ń jẹ́ kó dọ̀rọ̀ tani tí ń jẹ́ kójò rọ̀ wal ardi tani tí ń jẹ́ kí rúgbìn jáde láti inú Allah ilahum ma'allah. ẹ tún bọ̀ béèrè sọ́lọ́ tún béèrè ní náyà yìí ọlọ́run a ilahum ma'allah. a ilahum ma'allah ọlọ́run sọ́lọ́run mi tún bẹ pẹ̀lú wọn ni. a ilahum ma'allah. kò sí ìsìfàmì ìkárí ni kò sọ́lọ̀ ní pẹ̀lọ́lọ́run. kò láàdú bọ́hánà kan mọ̀ ẹ̀kùn tó ń fàdẹ̀ pé. ọlọ́ni tó bá wá wà ó ha tó bọ̀rẹ̀ ha nà ẹ mẹ́rin yín wá kẹwàá sọ pé ọlọ́run tó dẹ̀ mi kì í ṣe ọlọ́run kì í ṣe ọlọ́run Allah tí wọ́n sàn ló dá ìwọ sọ bẹ́ẹ̀ sọ pé kì í ṣe the only God the almighty God kì í ṣe òun ló dá ẹ̀. sọ pé kì í ṣe almighty god tá à ń sọ yẹn kì í ṣe òun rọ òjò ìwọ sọ pé kì í ṣe òun rọ ọrùn ìwọ sọ ká gbọ́ kó wá sọ pé ohun tí wọ́n ń sìn ló da ẹ̀ àmọ́ wá béèrè lọ́wọ́ ẹ pé ta ló dáhùn tó ń sìn náà. Bàbá kọ́lẹ́kùnmọ́ ìfàrúnì máa dà kọ́lákọ́lẹ̀ dínà mí dùn ní. بل الظالمون في ضلال مبين ìrẹ́ ọmọ ìyá mi mùsùlùmí mo kí ẹ kú okú oríire o ẹ̀yin èèyàn mi tó kù náà mo kí ẹ̀yin náà pé ẹ kú oríire pé ẹ láti sì máa gbọ́ ìná láti sì máa gbọ́ yìí wàláhì it is a golden opportunity for you láti fi tètè jókòó kó ronú àròjinlẹ̀ pé ah ẹ̀dúró náà mo ni mo fẹ́ bàjá náà ṣébi tí mo gbà yìí ṣọ́nà ní ṣá. ọ̀dà kọ́ ìlúkọ́ lọ́ọ̀hìn. ṣógúnlẹ̀ ṣá ọmọ kan ní ọ̀nà àdúgbò kan ṣógúnlẹ̀ ṣébi tí wọn náà gbà yìí ṣógúnlẹ̀ ṣó máa end wọn náà béèrè ẹlòmíín béèrè pé àṣà ò kò ní end ọ̀rọ̀ àlìkíyàmọ̀ kọjá bẹ́ẹ̀. Àdá kọlẹ̀kọ́lọ́ ìfà àrú ní máa zà kọlákọlẹ̀ bí nàmẹ́ndú ní. Ọlọ́run bá ní àwọn tí èmi dá ni mo fi hàn yín láyé yìí o. Fàrú ní àdá kọlẹ̀kọ́lọ́. Àdá kọlẹ̀kọ́lọ́ yìí. Ọlọ́run má jẹ́ sọnù ká tó sọnù ọ̀. Sheikh Abdul Wasiu. Ya kúnmùlà. Ah, Ọlọ́njọ́, wọ́n jà kábàámọ̀ pé kí la wá ṣe láyé yìí o. Àyùhálì ìsànù, àkálì ìsìnwá ṣàkíyìm, iná màlẹ̀ ìkìláàsù, dàdú lè mú bìtẹ̀lì. Húwa nùrù lẹ́kọ̀ọ́lì bí ìsùn tàlẹ̀ hùdá. ìyá àlùlẹ̀ fún àjò lè tẹ̀sí. وبه يعل الفؤاد المنتظم à ń tiẹ̀ náà na tún ṣe wà fífún ẹni. àjùhálì ìsánù. àmúfowó èdè èèyàn bíi tèmi. àkàlẹ̀ sí wa ṣàkíyìn. àjọ sọkùn ẹ ṣe fọ ẹmí ẹ mọyé sí fún mi máa. àkàlẹ̀ sí wa ṣàkíyìn. èdúró déédéé pẹ̀lẹ́ sí tọ́lọ̀ nǹkan ṣoṣo. ìnàmọ́lẹ̀ ìkìláàsù. o rò pé ìsìláàmù lè ní wàláì kò dídí kọ́ ó a máa ṣàlàyé fún ẹ torí ẹ̀ láti fi nọ́mbà alẹ́ náà kó kàlíyèsí wà sàfihàn. kì í ṣe torí pé tó bá fẹ́ ṣolì bọ̀wọ́ nìkan torí pé tó bá fẹ́ béèrè tó rú ẹ lójú pé mo fẹ́ sin Ọlọ́run mo fẹ́ ṣe Islam so mi dẹ mi mọ mo fẹ́ gbé about it a máa ẹ̀sìn fún ẹ a fún ẹ ní gbogbo tó yẹ kó o Sanu, àṣùhálì ìsànù àkálì ìsìnwá ṣàkí. ó ní tọ́lọ̀ ṣe rán ànábì ọlọ́run sáyé nìyẹn all the messengers are the prophets ń tọ́lọ̀ nìkan wá ṣàlàyé. àkálì ìsìnwá ṣàkí. iṣẹ́ tí wọ́n ṣe kù tí wọ́n fi tán ṣe táwọn fi lọ o làwa náà gbé dání tá à ń ṣe lọ́wọ́ yìí. à ń ṣàlàyé táwọn wá sọ yìí náà. àṣùhálì ìsànù àkálì ìsìnwá ṣàkí. ọba kan ṣetán wá pèpè sí làwọn náà ń pèpè sí pé. iná máa ń lé kí láàfù záàdùn lè mú gìtà ní. jẹ́ ń sọ fún ẹ̀ ọ̀hún tó lè rí mú dání. iná máa ń lé kí láàfù záàdùn lè mú gìtà ní. sórí tó lè mú dání tó lè jèrè tó lè jẹ tó yẹ pé ń jọ́ tó bá sí láyé má ọkàn á balẹ̀ kó ibi tó ń lọ lọ́hùn máa dáa torí Yorùbá máa ń sọ wá ní tó dojú kọ ọlọ́run jó dáa ẹ̀yìn tó fílẹ̀

kò fórí rẹ̀ àtórí kiri kára rẹ̀ kanlẹ̀ fọ́lọ́n wọ́lùmí ti fẹ́ ṣíbẹ́lùmí ṣe ń gbọ́ yẹn wọ́lá ẹ̀kùn ẹ̀dẹ̀ ti ń fà mọ́ àti ṣe Islam but the only problem tó ń lé ní àwọn mùsùlùmí burúkú kan wọ́n ti jọ gbérí àbọ́ ti jọ ń gbé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ó ti dúpù ẹ̀ ṣojú ẹ̀ nìyẹn ló ṣe jalè ó ti mọ́ àwọn wà burúkú àwọ̀ mùsùlùmí yẹn olóńtì sọ́rí jẹ́ o mùsùlùmí yẹn ṣe ṣìnà òun dẹ̀rẹ́ ní tó ń ṣe ń ṣe lẹ́sìn tó ń ṣe yẹn táà sọ ń pé kókóró mi tó wà kó wá ṣe ìsìlámù yẹn náà òun ò kí ń ṣe ṣìnà kò ń jalè torí ẹ̀ ló ṣe wá wà confuse gbà á ọlọ́run ti kẹwọ̀ ìwọ níwà ẹ̀sìn ló kù tí wọ́n fẹ́ ní. sọ́rí yẹn lẹ́sìn ó wá ara ẹ̀sìn ara ẹ̀ láre ó rárá rẹ̀. bó ṣe máa ń dùn ẹ́ bó ṣe máa ń dùn ẹ́ ìwọ náà tó gbárí tó mọ̀wé ṣùgbọ́n tó rẹ̀ admission tẹ́lù ní eré admission tó ń wá ṣe rọrọrọrọ ní institution bẹ́ẹ̀ ló ṣe rí tọ́nà bá nípa ọmọ tó gbárí wá admission tó tún wá serious ṣe pé tí ó gé fọ́ ni. wọ́n ní oorun lè kọ́ lébi ìzún tálí hùdá. ibi tó rí rẹ̀ wà ibi tó rí rẹ̀ wà rí o. ìyá ìlú lè fò àdúlé mọ̀ntàní wábí ìyá ìlú lè fò àdúlé mọ̀ntàfín. gbogbo ẹ̀mí tó bá fẹ́ dúró déédéé ọkàn tó bá fẹ́ là àfi kó juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́run ọba. lókìlẹ̀ haqqa wà já ní bí máa ń jẹ hil. mo ń bẹ̀ẹ́ sọ̀rọ̀ sọ lọ́hùn. fásitì lókìlẹ̀ haqqa. tí wọ́n wọn náà máa sọ pé wáìdí òdodo dájú wádìí ohun gbogbo dájú kó dẹ̀ fi tí ń jẹ́ òdodo rẹ̀ kó fìdí rẹ̀ múlẹ̀ kó lè tẹ̀lé. fasilokile hakọ wàjà ní bí man jahil. ibi òdodo yẹn náà là ń pè é sí. fasilokile hakọ wàjà ní bí man jahil. ẹni tó dá ni là ń sè àkí tó dá. fasilokile hakọ. ojú ọ̀nà òdodo yẹn tí wọ́n tẹ̀lé. wàjà ní bí man jahil. torí gbogbo ẹni ilé àmúdájú bí dùnìyà wà tó jí sí ibi ilé àmú. ó sábà kó wà nìkan ni wàá dá nínú sáré èmi nìkan náà ni màá dá nínú sáré tí mo bá wá sọ́ǹsì pé mo fẹ́ máa ṣe Islam ah àwọn ọ̀rẹ́ mi tí àwọn dẹ̀ máa kẹnu bò mí wá àwọn níbẹ̀wọ̀ sáré ó dàjẹ́ ń sọ jẹ́ ń jẹ́ ẹ̀sán tó bá ṣàárẹ̀ tó bá lágbára kan wàá rí fáwọn ọ̀rẹ́ yìí ò ní ráyè wá wù ẹ́ òkú ní òjì kú nìyẹn o ọ̀jẹ̀ pàẹ́tì báyé ṣe rí ìjẹ́ tún ní àwà tó dì sí o tóró wà ókè tóró wà ókè náà ṣe ń pè lára wọn tí ìjọba bá ṣẹlẹ̀ sí ẹ ẹsẹ̀ àwọn èèyàn tẹ̀ tó wá ya nǹkan dé pé tó bá tún kú láàrin wọn tún lọ́fẹ́ yọ sí ẹ ẹ̀yẹn o. tó dì ní fún rẹ̀ ní bírèèdì kò sí lọ́run láyé. Àjọmi ìdùnnìyà wà tún jíbi ìdí ní ọkọ̀ tó yẹ sí. Ẹ̀kọ́ tó yẹ sí ẹ̀ ó tètè sí lọ́run.

pẹ̀lẹ́ bu ẹ̀yin ẹ̀jẹ́ káwọn èèyàn mọ ọlọ́run ẹ̀yin ẹ̀jẹ́ sọ fún ọpọlọ náà ń sìn. àdá àkọlẹ́kù lọ́ọ̀yì ní ìmáza kọlàkọlẹ́bí mi dóníyì bali zalimuna fi dalalin mubin. gbọ́n sọ́lọ̀ ń sọ ń bí ọlọ́ni hádà kọ́lẹ́kù wọ̀ ọlọ́run náà wọ́n tèmi ọlọ́run bá dáre o. Láàdá àkọlùkùnlá. Sọ́mà sílẹ̀ tèmi ọlọ́run bá dáre o. Láàdá àkọlùkùnlá. Ee, àwọn òkè tí mo dáre o. Fàrúnì máa dà kọlákọ́lẹ̀ bí ìnàmì dúní yìí. Àwọn ẹ̀dá tó kún ayé rẹpẹtẹ ló ní ìrànràn pẹ̀lú oríṣiríṣi ẹ̀dá, oríṣiríṣi ẹ̀dá, oríṣiríṣi àwọ̀, oríṣiríṣi orí, oríṣiríṣi ikùn, oríṣiríṣi ẹsẹ̀, oríṣiríṣi ojú, oríṣiríṣi etí. Ọlọ́run àwọn tí mo dáre. ọlọ́run bá dáre. Fàrúnì màdà kọlákọ́lẹ̀ bí iná mi ń dún níyì. Mo ń tẹ́yìn náà ń sin ẹ̀fin tó dá ọlọ́run ní tó dá hàn wá. Bàlẹ̀ bọ́ọ̀lì mo náà fi dọ́là lẹ́ mọ́ bí. Ọlọ́run alábòsí tọkọ̀ tó fọlọ́run bá tí wọ́n sin tó wá sin tó dá. Inú àánú tó fojú hàn ni wọ́n wà o. Abẹ́ ọlọ́run ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ibẹ̀ náà ni a tún ti máa pàdé ní aago mẹ́rin ààbọ̀ ní ìrọ̀lẹ́ abẹ́ ọlọ́run bá kó jọ kó pẹ́ lè ní àbádà fáwa àti àwọn ọmọ yàwá tí wọ́n ó sì program náà هذا وصلى الله وسلم وبارك على محمد وآله وصحبه وسلم تسليما كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته قل لي 30 سكند وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Yamin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ní àwa tí a bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti nímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn dọ̀kítọ̀rọ̀ wa wọn náà ní o oh eight o oh thirty five seventy five fourteen sixty six facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.